mo fẹ́ bèrè pé kí ni tún ni aláàkọ̀ tí ń bẹ láàrin lásìkò yìí pẹ̀lú mọ́rkàsì pẹ̀lú mùdírù mọ́rkàsì. Allahu akbar kabira Allahu akbar Allahu akbar kabira alhamdulilah alhamdulilah. njẹjẹ inú mi dùn bẹ́ẹ̀ ni pé bá ń dúpẹ́ kọ́lọ́hún ọ̀yà wa. alhamdulilah. bá ń dúpẹ́ kọ́lọ́hún ọ̀já kẹ́yìn síbẹ̀. alhamdulilah. bá ń dúpẹ́ kọ́lọ́hún kò sí wá lọ́ta àgbà. alhamdulilayi rabbil alamin. orí pé sètáni ẹni ẹ̀kọ́ ni tí máa fẹ́ láti da ẹ̀rẹ́ àwọn ẹni ọlọ́run rú láti da ilé ọlọ́run rú láti da ilé àwọn ẹni ọlọ́run rú láti da ẹ̀sìn ọlọ́run rú mọ́ ẹgbẹ́ látòrí bàbá ńlá ádámù ló ti bẹ̀rẹ̀ òsìkò mẹ́dísìn markaz lè wà ní lánàá markaz lè wọ́n wá ń kọ́kọ́ gbogbo àwa ọmọ kéékèèké èmi náà wà ní ọjà kọ́kọ́ rẹ̀ alhamdulillah sínú fáìlì pé ẹ̀ bá mojú súnṣẹ́ alhamdulillah àwọn afá wa wà àwọn afá wa àwọn afá wa títí wọn kan wà wà tó nígbà tí bàbá wa ṣe báwọn ọlọ́run mọ́ fi wa náà sínú pé àyà tí mo ní ká fa òkèlè kan ṣe mú mi ní ìnà. rìjálù sọdà sọdà mọ àmàlùmọ àlẹ́ yìí màmí ni wọ́n máa ń kọ́ dọ́ọ̀ náà. منهم ما ينتظر وما بدلوا تبديلا ọlọ́run tó bi ní jọ̀ọ́ lọ́wọ́ Allahu Akbar markaz mo ti jòkó ìbẹ̀rẹ̀ mímí wa àbára ọba símẹ̀ torí iṣẹ́ tí wọ́n ra rẹ̀ ìṣẹ́ àbúfìlà ábdì wọ́n bá gbé fún mi sàlámà lẹ́kùn bàbá mo dírù abẹ́rẹ́ sí máa sọ ọmọ sàdúrà fún wa àkó mọ́ríkàsì ńgbà kan mọ́ríkàsì náà sì ń dá sí ni ibi tí èèyàn bá ní jẹ́ aláìmoore kò ní dáa kéèyàn kọ èèyàn sílé ọmọ wa tọ̀ sí kọ́kọ́ èèyàn síta ọmọ wa tọ̀ sí ilé torí bọ́ ti wò ó lè jẹ́ ṣé bàbá ṣàyídá fún wa ni bàbá ó tà wá jẹun níjọ́ tí à ń kéwú lọ́dọ̀ wọn wọn ò fi wá wówó wọn ń fún wa jẹ wọn ń fún wa mu wọn ń ná fún wa táwọn èèyàn bá ń sọ fún mi pé abáláwúdà ẹ̀sìn bàbá abáláwúdà ẹ̀sìn mọ́ríkàlì fọlẹ́mọ̀dà abẹ́ ìmọ̀túnmọ̀ tẹ̀ ń wí ọ̀dọ̀ bàbá tá a wà tá à ń kíw òde ni ọ̀dọ̀ bàbá tá a wà tá à ń jẹun tí wọ́n ń jẹ fún oúnjẹ tó bá jẹ kùlá jẹ ó dé ọ̀dọ̀ bàbá tá a wà tí wọ́n fún wa nímọ̀nà pé mọ̀sí báyìí ẹ̀sà yé báyìí ẹ̀fẹ́ yàwó báyìí ẹ̀sìn báyìí wa nù ọdún bàbá tá a wà tó jẹ́ sí pé tábà tó wá gbọ́ bùkátà kan délẹ̀ wọ́n bá a dá sí a kò mọ ni a sì yàwó èmi èmi ń sọ tèmi wọn o ń bọ̀ láti ń sin bàbá ọdún bàbá tá a wà tó tún wá wá gíga fún wa pé ìwọ wa lọ Cairo ìwọ lọ Saudi ìwọ lọ Masai ìwọ lọ Libya ìwọ lọ kékeré ọdún bàbá tá a wà tí ń bá wa wá gíga tá a bá tún jáde tán. tí wọ́n sì fi àwọn ọmọ tí wọ́n lẹ̀ ọmọ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó àfa ìtọ́ gbólóhùn tó sọ àlùbáríkà sí ọmọ tí wọ́n wà lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ kọ́lọ́wọ́n bá tọ́jú wọn àfa mélòó ló lè ṣe tíyàn bá ní jálá ìmoore láyé àti lọ́run tíyàn á pé bàbá ṣe bákan sún ọmọ bàbá ṣe kọ́ wa ipò wọn ò ṣe mọ́ ọmọ bá dàlú ọmọ bá dàlú tàbí nílà ní dààmú àwa níjọ́ tá à ń bẹ́ lé kí wàá wà náà ṣe bàbá níjọ́ tá à ń bẹ́ lé kí bàbá lílà ìfi wa ò lé wa lọ kọ̀ọ̀kọ̀ wálẹ̀ tó fi papòdà bóun láti wá pé kíní kan ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ kí ó ṣe ra wa láéláé ní ilé kọjú tó mọ́ ríkàsì gan kí n máa bù torí bàbá ni bù mm-hmm. ká tó wá sọ pọ́ mọ́ bàbá gangan tọ́jú bàbá tèmi tọ́jú bàbá tèmi àti ìdí nǹkan kan ṣe sí mọ́ ká tún rí ṣe jù bẹ́ẹ̀ lọ ká lo mímọ̀ ká kọ nǹkan nípa sí adam ká kọ nǹkan nípa àwọn ọmọ sí adam látòrí mòdìrì ká kọ nǹkan nípa ọmọ mọ́ríkàsì ẹgbẹ́ wa ká sì dúró tì wọ́n ìlú tó gbé wa wáyìí ibi tó gbé wa wáyé mọ́ríkàsì náà la fi ń ṣe kídímọ́ fún nítorí àlè san gbèsè tí a jẹ wọn náà fún tààlí mi kó pé ọmọ alámaka harfan ẹni bá fa ara fi kan mọ́ ọ ọwọ́ àbúkàfi dì wọ́n sì ti dẹrú ẹnu inṣáá àtàkàkà inṣáá bá àkà ọba wù ọ́ lè ta ọ́ ọba sì wù ọ́ lè tiwọ́lókun lẹ̀ bàbá sí adamu tiwọ́lókun lẹ̀ alhamdulillah wọn ò pé kí táwa lọ́wọ́ àti kankan máa jíṣẹ́ fáwọn táwọn afáàmì ń ṣe. lónìí. lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ríkàsì ni ò ti ráyè kì í ṣe pé bínú mọ́ríkàsì kò ráyè mi láti pé kí ni ẹ̀ ń ṣe ń bẹ̀rù níbi tó dáa fún dé. iṣẹ́ iṣẹ́ tàdé mẹ́rin ló sì dé bẹ́ẹ̀. níbi tó dáa fún dé israhabu fil ard kò sùn wá mọ́lẹ̀ ẹ máa lọ wọ́n mú dùn láti bá mi ẹ má wọ́ọ̀rì ẹ má wọ́ọ̀rì pé wàá jábọ̀ fún mi hmm. ẹ wàá ṣiṣẹ́ fún mi bàbá sọ Ádámù lọ́jọ́ náà tààrà nínú ẹ̀yin lọ́dọ́rọ̀ lẹ́ o. ọlọ́jà rí bẹ́sà ẹ bá fẹ́ gbàbí fún wọn sí wọn lọ tọ̀ tí wọn bá ní o gbé tí wọn bá ní gbé àbí òun wọn fẹ́ bọ́ sọ̀rọ̀ yìí wọn gbé fúnra wọn mọ̀ lọ ẹgbà kí wọn ń hmm, hmm. wọn ní àwọn àfa àwọn ọmọ yìí táwọn bá fẹ́ gbàgbé fún táwọn bá fẹ́ táwọn ti mú un táwọn bá ní àwọn fẹ́ ṣe ẹ kìdìmù nafsak wà á bọ̀dọ̀ rabbak síra rẹ ṣìṣẹ́ ọlọ́mọ ọba mọ́sìmí wọn náà wọn ronú irú àfa wo nìyí àdàmúnà mọ́jú rahimahullah làwọn èéfì fẹ́ gbà kọ́mọ kan máa ń ṣe sòóso tẹ̀ láwọn kọ́mọ wá ṣàkóso àwọn di àdúgbọ́nà tọ́lọ́ sọ wípé ẹ ẹ jọ sọ fáwọn àfa balikunu rọ̀bánì yìí náà bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun. ẹ gbọ́dọ̀ sọ ayédọ́lọ́hún fáwọn ọmọ kí ẹ gbọ́dọ̀ sọ ayédọ́lọ́hún fún mòrídìí ẹ gbọ́dọ̀ sọ ayédọ́lọ́hún fáwọn tí ń bá ń tẹ̀lé yín ẹ sọ wípé kúnú rọ̀bánì yìí náà ẹ jẹ́ kó mọ ọmọ ọlọ́run lọ́dọ̀ yín ni kí mo ní kí mo ọlọ́run lọ́dọ̀ yín gbàngún gbàǹkì rárá máa kára. máa kánà lè bàṣàr an yóò ti yàwó lọ wòlé kìtàbà wàlẹ̀ hukuma wà nùbú wádà. ọ̀gá ẹnìkan kọjá àfa kọjá ṣéwù kọjá lífà kọjá mùkádàmù kọ́ wa máa sọ fáwọn èèyàn yìí pé ní èmi ni ẹ máa sìn. ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ọ̀dà sáwì alẹ̀ ọwọ́ aṣọ wọn dẹrù rẹ̀ ọ̀nkọ́ wọn kọ́dá bẹ́ẹ̀ nítorí kékeré fa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run kẹjọ wọn màdísì sunna kẹjọ wọn kùránì alikitab kẹjọ wọn kíni ìjìmọ̀ àwọn afá kẹjọ wọn kìyàsí kẹjọ wọn gbogbo tí ń jẹ́ òkú ẹ̀sìn ẹ wá tú wọn lẹ̀ ká máa lọ sí lọ. wàlákin ẹ má lò wọn lòkulò. kúnú rọ̀bà nìyí. ẹ fọlọ́mọ bàbá fọlọ́mọ tó àwọn kan ní bàbá ọkọ àwọn kí ẹ kọ́ àwọn lárúbáwá ni kò fọlọ́mọ àwọn ọkọ ntọ yìí di mọríkàsì láti dájú ọba adesanawi onímọ̀ fọlọ́mọ wọn kọ́ fíkíù onímọ̀ fọlọ́mọ wọn kọ́ oníkùránì onímọ̀ fọlọ́mọ wọn tún wọn ṣe wáàsí fún wa nínú àbàdá onímọ̀ fọlọ́mọ wọn ṣe otu àjọbẹ̀jọ títí over the seventy five years àwa ni wọn fọlọ́mọ sọ pé lẹ́yìn wọn lè má kó lè mọ nǹkan kan mọ́ àti pálá ìmúwòrè nù bàbá fọlọ́mọ wa hmm. bàbá fayé mọ̀ wa ẹ̀kọ́ mẹ́rin lẹ̀kọ́ tá à ń kọ́ lọ́dọ̀ sí Adam ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ mọ̀ mọ́kọ mọ́kà lárúbáwá ẹ̀kọ́ ẹ̀kejì ẹ̀kọ́ ẹ̀sìn bá a ti sin lọ́hùn bá a ti sin lọ́hùn ẹ̀kọ́ kẹta ẹ̀kọ́ ìwà ìwà tó dáa àmàlà ìmọ̀lẹ́ àjíṣẹ́ adam alkitab alkira tàlímù tadris ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀kọ́ bá a ti sin lọ́hùn ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ̀kọ́ ìwà dáadáa tá a jọ wù ìwà wọn ló dáa ìwà wọn ló dáa tí gbogbo ọmọ kéèké fi wá sí gbogbo wa náà wá rí mú bá wọn sáà níwà tó dáa pẹ̀lú ara wa sáà níwà tó dáa pẹ̀lú mùsùlùmí sáà níwà tó dáa pẹ̀lú islam ẹ̀kọ́ kẹrin lẹ́kọ́ ayé bàbá fún wọn sàkáfà tó lágbára pẹ̀lú èdè lárúbáwá làkọjọ gàráfíà èdè lárúbáwá èmi tèmi jòkó yìí o primary school làbákò ńlọrin àgbàsáadà ìwé díẹ̀ díẹ̀ tá a bá tó kà sí lẹ́sìn ni a fi wá ṣe ìdánwò orí mẹ́wàá tá a ṣe gbogbo ohun tá a kọ́ pátápátá mọ́ríkàṣì àjọgráfíà àti sáyẹ́nsì tá a mọ̀ sí fálákì ni tá a mọ̀ sí tàríkì ni gbogbo nǹkan bá mọ́ǹtìkì ni gbogbo bá ń bá ń bá ń bá ìdílé lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ wa kí láwa fi san padà táwa gbé kàmọ́ mọ́ríkàṣì mọ́ gbogbo ń tẹ́ni kálukú bá dà lónìí alákìídà ni o alùsùnà ni o alùsòfíà ni o alùkìnnìkan ni o tí ń bá ń jọ ọmọ mọ́ríkàsì láti kọ́ àǹgó rẹ̀ gbogbo àfikún yòókù àfin ṣe bísínẹ́sì alhamdulillah kọ́lọ̀ nǹkan kọ́ bá lè sí. amina yàrá ẹ̀dá pàjá sọ pé amina wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ. ohun tó jẹ́ mú wákàyè wá pé orin bàbá wa àgbà tí mo jókòó ti rẹ̀ ìyẹn ń jẹ́ lecture fún gbogbo àtàjẹ ọ̀dọ́ àfa pé ń bo là ń lọ tà sí kíni tá à ń àfa lu social media wọ́n borí yẹn lórí ẹ̀ ẹ̀dá bùkátà ò padà bíyá ẹ̀dá ó bá ti kẹ́ẹ̀jú bùkátà ó padà bíyá ó kẹ́jú Muhammad sì dé ibi tó ń lọ ọgọ́ta ọdún pẹ̀lú mẹ́ta ló fi jí sẹ́wọ̀n ẹ̀dá ẹ̀dá ọba ti kan ju ẹ̀dá padà débi tó ń lọ. wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá padà débi tó ń lọ. wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá padà débi tó ń lọ. bẹ́ẹ̀dá ọba ti kan bùkátà ẹ̀dá ó sì bí ya. bẹ́ẹ̀dá ọba ti kan ju bùkátà ẹ̀dá ó bí ya. Muhammad ọ̀kánjú Muhammad sì débi Ọgọ́ta ọdún pẹ̀lú mẹ́ta ló fi jíṣẹ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ dáhùn àdáde. Akramakumullah. Mo sọ lẹ́ẹ̀kan ká tún yan. Àwọn ẹni ọlọ́run bẹnu Súfì o. Insha Allah. Yóò ṣe àwọn náà. Àwọn oníjàkújàkú bẹ́ẹ̀. Àwọn ẹni ọlọ́run bẹnu Alùsúnà o. Ó ṣe súnà dáadáa tí wọ́n dá lérú tó nà rí àwọn jákujàku lọ́lẹ̀ àmọ́ ẹja wo sí kàájà ẹja wo bàbá yẹn ẹja wo bàbá yẹn ní gbogbo ọ̀nà wọ́n ṣe wọ́n tún àná ṣe lọ́wọ́ àwọn afá wọn wọ́n tọ́jú ayé wọn ṣe wọ́n wá tún ọ̀la ṣe kalẹ̀ dì wá ní wọ́n fi sí rábà wọn àwa náà kakọ̀ sí wọn bẹ́ẹ̀ ni bàbá abdulsalami yìí wọ̀ bẹ́ẹ̀ ni bàbá abdulrahim ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní síbáyì àkíyèsí àwọn ọmọ kí ó tà mí lẹ́gbẹ̀ẹ́ wọn hmm. òní ká dákun ká dákun ká kọ̀ sí wọn.